بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه يستعين إن الحمد لله تعالى bẹ nínú orí tí ọlọ́run máa lè yọ jáde yìí fún wa táwọn òbí ẹ̀ mọ̀ kó orí ni tó sì já sí ibi orí ni àdáàbò àrò ọ̀dà àti ìṣẹ̀lẹ̀ ọ̀hán wa. nínú ìṣúra pẹ̀lú òun náà ní ní màtò ìdílé wọlé àyà ọlọ́run ṣe wá ní mùsùlùmí orí ni ọlọ́run wá ní wa láǹfààní àti máa ń lórí ìrìnfẹ̀. a rí wípé nínú ìgbà ọdún tìrìtìrì èyí tó ń jẹ́ fourteen forty one ọlọ́run àlejò ọlá ó kádàrá ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run tẹ́ ayé lò lónìí ìsìn tá a bá tó wò kà òní tí ọjọ́ àkọ́kọ́ nínú ọdún ìjìrí èyí tó ń jẹ́ ṣàrù mahama ọdún àkọ́kọ́ fourteen forty two ọba tó wá mú ọlá pàdé ilé àdúgbò fún wọn yìí àfi ọlọ́ọ̀bà aláṣọ ààrẹ wọ̀tẹ̀ ájá irú àwọn orin báyìí kọ́lọ́kọ́ ti wọ́n wọ́n ìwọ̀n kan wa gbogbo àwọn ẹ̀yà ara tí wọ́n ti wọ́n ní kìíyàmà àfi ọlọ́ọ̀bà aláṣọ ààrẹ wọ̀tẹ̀ ájá àwọn tí wọ́n ń lórí kàwé kí ọlọ́ọ̀bà aláṣọ aṣọ kó fi tẹ̀lé fún wa ìbádọ̀ dáhùn ní ààrẹ ọba tí a tó bá ń lórí àlẹ́ àríyàn fọ́nmọ́ kó ti ní ààrẹ òun ni ọmọ ìjọba tó já wípé wípé ìjọ́sọ̀gbọ́n rẹ̀ ó parí gbogbo àwọn tá à ń pè ní ìkàláyé lónìí nínú tí ìyẹn fi ń ṣe fáàrí tí wọ́n fi mọ̀ tó lágbájé ìyẹn ni òun náà nígbà tó bá ń lọ́mà ẹ wá gbogbo ìgbà táwọn èèyàn ń náà yìí ta fi ń fún lórí mà ẹni tó parí gbogbo wọn tó já sí pé díẹ̀ nínú tí wọ́n ló ti tó àti gbogbo ibi ọlọ́run ọba yìí òun náà ní ọba àṣọ ọba tí ò ní ọba tí ò lórogún ọba tí ò lọ́ba kan ọba tí ò láfiwé ọba tí ò láfijọ ọba tí ń darí sábà ọba tí ń darí ilẹ̀ ọba tí ń ṣètò ọmọnìyàn tàbíjẹ̀nú gbogbo bọ́jẹ́tì fọmọnìyàn lò tàbí lórí ilẹ̀ àti tàbíjẹ̀nú àti tẹranko kò sẹ́ni tó ń bẹ ní ìmáyájáyẹ̀dú aláàbò àrùn ọ̀dà láìpẹ́ lọ àtúwáṣẹ ìfọdàtí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí rẹ̀ sí ní òṣìṣẹ́ rẹ̀ sí ní àti ọlọ́run bá wa kó bá wa sí àlẹ́ yìí o àwọn sọ̀hánà ọlọ́run bá wa tẹ́ wọn o àwọn sàbíyàn ọlọ́ba tẹ́ wọn o gbogbo ara ayé àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ba gbogbo wọn àwọn ti ọlọ́run bá wa yìí àwa àtẹ̀yìn kọ́lọ̀ tí a yẹ wọn bẹ́ẹ̀ ní òkè ọlọ́run bá wa àlọ́mọdọ́ bá wa ọlọ́ba wa tí wọ́n ní mi ní àrọ́mọdọ́mọ wa báyọ̀ kò lè láàrin wa àrọ́mọdọ́mọ wa wọ́n sì lè rí díjà láàrin wa ìbádàdá ìgbà àjà ẹ̀yọ́ sì ti wọ́n ọ̀tá wa bá a ti máa ń lé fún wa nípa ohun ọjọ́ júmọ̀ èyí tó jẹ́ ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ń sọ fún àmì tí mo sì ń kìlọ̀ rẹ̀ náà ẹ̀wọ̀n òun náà wa ní náà ìdájú ọlọ́run bá lè kọ́ a ti ṣe ọlọ́run bá nìkan bá jẹ́ ẹ̀sìn o torí pé ìdíje ọlọ́run bá yìí ti dá wa káyé bá àbí náà ni wọ́n ti kú òwe ti lọ. bákan náà máa bá fáyà kàtà ìnáyé tó lágbára tí agbára rẹ̀ káńkà tó ní ìbẹ̀ tí ìkẹ́ rẹ̀ kó àgbọ̀dọ̀ fáyà kankan àgbọ̀dọ̀ bẹ̀rù kankan kọjá Allah subhanahu wa ta'ala. torí pé gbogbo ń dá wa ọwọ́ rẹ̀ ló wà. gbogbo èèyàn tí ìyàn máa ń sá fún kí yóò gbọdọ̀ kéré rẹ̀ òun náà lórí lọ́dọ̀ ìbádà bá ìdáhàdà fọ́tà àdámọ̀ ìrìnà náà fi hà ẹ̀rí nù tí a bá fi àdá tí a fi so ilé ayé àtìkì á òun náà wá ìmọ̀ wọn ìmọ̀ tó ṣàǹfààní torí pé láyé lónìí àwọn èèyàn nímà àwa yìí ìmọ̀ tí wọ́n ní èyí tó ẹ̀kọ́ èyí tó láti mú àwọn èèyàn darí wọn padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tó dá wọn ìmọ̀ náà ni wọ́n ń lò tí wọ́n fi ń kó àwọn èèyàn kúrò níwájú ọlọ́run ọba lọ síwájú nǹkan ní ti òjò ọlọ́run ìbádàbíláyò tààdà ṣẹ́rí ìmọ̀ yìí ìmọ̀ tó dáa yìí ṣẹ́rí ìmọ̀ yìí ìmọ̀ tó sáǹfààní àwọn àgbà wa ní fa ìnà òdìnnù olùfẹ́ngẹ́lẹ̀ sí torí sí ẹ̀sìn fúnra rẹ̀ ìmọ̀ ní ìmọ̀ fúnra rẹ̀ náà ẹ̀sìn ni àwọn àtúbọ̀ wa ní mẹ́lẹ̀ àjẹrọ́fẹ̀ wù gbogbo ẹnikẹ́ni gbọ́dọ̀ máa ilé sàánú tí wọ́n ti lè ní ìmọ̀ tá à ń sọ yìí fọ́pọ̀ ní dáìdà fìdúrìà wọ́dà àfẹ́rà wọ́n lè ní ọ̀rẹ́ oríṣiríṣi o oríṣiríṣi ayé ọlọ́run á ti fò oríire tẹ̀sí oríire tàbí kìí ámà náà ọlọ́run á ti fò ìbájọ́ ní àyíká ààrẹ àti ọlọ́run bá wa èmi àtẹ̀wé àtọ́lọ́run bá wa irú bàbá yìí àti ọlọ́run kọ́lọ́ ìṣẹ̀lẹ̀ fẹ́lẹ̀ wọ̀ kan wa ìbádọ́ta ìta ààrẹ ìjọ máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa ní kótó bá wa lòdì òun náà ti àlùyé ìmú wà bọ́ dùrò ìmà àti ọ̀la tó bẹ̀ fún wa. Tí a bá wọ ayé lónìí, á rí nínú tí àwọn èèyàn ò ṣàkólé kan rẹ̀ mọ́ òun náà ní ká wá mà tábà wò ìmọ̀ ẹ̀sìn àwọn tó ń wá wọn ò ṣàkólé kan rẹ̀ díẹ̀ nínú àwọn èèyàn ni wọ́n ṣàkólé kan kí wọ́n ní mẹ́ẹ̀sìn káàkiri polówó ẹ̀sìn ẹ̀ẹ́dì èèyàn kan tó tó bá ti wá wá tán èyí tí ó padà sí náà ni wípé kó tó kú lẹ́yìn tí ó máa fi mà náà máa fi ṣe kí ni máa fi ṣe ìtafẹ́sì tí ó bá wá sọ rẹ̀ yìí pé ìmọ̀ yìí o òun ti dáàbò rẹ̀ sí ni. lọ sí ayé láàrin àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí ọ̀dọ́ ò fẹ́ wá náà àmọ́ wọ́n fẹ́ ìmọ̀ àwọn obìnrin náà àwọn náà ìmọ̀ tí wọ́n ń lò tí wọ́n fi ṣègbè sí ayé wọn tí wọ́n fi tọ́jú ọmọ tí wọ́n fi tọ́jú ọmọ tí wọ́n fi bá ẹ̀sùn tó fi fara ṣe fún ọ̀tún wá àwọn náà wà náà. àwọn abẹ ní ìdí ayé kan táwọn ènìyàn forí yẹpẹrẹ ìmọ̀. ẹ̀yin náà dáwọ́ àwọn ilé ìwé wa gíga gíga bá èèyàn kan tó gbìyànjú tó náà tọ́lọ̀ wá fún láti yọrí tó jẹ́ sí pé àbájáde èsì àbájáde rẹ̀ òun ló la ọkọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó kù kí ni wọ́n fún wọ́n lè fún ní fifty tàbí lápò ọ̀gá ẹ̀rọ ajá àwọn èèyàn kan bóyá ẹni tó nínú àwọn obìnrin àwọn èèyàn kan kí ẹni tó máa láti nínú àwọn ọkùnrin àwọn èèyàn kan ẹni ìlànà ṣe tọ́lọ́wá tọ́lọ́wá gbé tọ́lọ́wá gbé nígbà ń pè ní ìdíje rẹ̀ láàrin wa ẹjọ́ wa gbé owó rè wọ́n ti máa fún ní twenty million wọ́n ti máa fún ní fifty million àbáwọn tó ń tẹ̀lé ìdárayá wọ́n ti máa fún ọ ní mílíọ̀n mílíọ̀n mílíọ̀n àbẹ́ni tó ń ná náà wọ́n kò fi lè sọ yà wọ́n. lóbi dáa ní láwùjọ wa lónìí ìmọ̀ yìí làwọn èèyàn sá fún láyé fi kó ṣe yìí. n'ihi wa lónìí ìmọ̀ yìí làwọn olórí yóò lára bá ti kí ẹ̀ lára àwọn èèyàn lèlú ṣe yìí. àwọn àtàlà tí wọ́n káàmà òun náà lẹ́nu àti ṣe òun náà lẹ́nu ọ̀pá. àwọn olùmọ́wá nígbà tó fẹ́ pàtàkì tẹ́ẹ̀sì ọ̀tá fẹ́ أفضل مطلوب فطالبه ينال ya ودنيا خير من أدم أفعل العلم أهلي تأخذ لمن ìmọ̀ tá a sọ̀rọ̀ afọ́tọ́lu ìtọ́lọ́lá púpọ̀ ni fàtọ́lì kan tẹ ọlọ́wọ́ àtàtà ẹ̀sìn lòsẹ̀ ní yín tí ayé yóò fi nítumọ̀ àbíkẹ́ na yàrá ló fi ìdáwà ya báyọ̀ ní adani tó bá ti wá já tó bá ti wá lórí ọ̀fẹ́ àti wánà yìí ó rí wípé ayé tó ń wá ó padà rí pẹ̀lú ọ̀rọ̀ àti àmà rẹ náà yóò padà jẹ́ rọrùn fún ọ. torí wípé ìlú ni dábàá rú torí ó ṣẹlẹ̀ ó

wọ́n máa wọ ẹ̀ẹ́dì kí la wá ń pè ní ìmà. àdúgbò àwa àpòhámi alùpùpùdáàrí àpò àwa ní àdìgílì mọ́ àpò àwa ní ìmà ń pè ní ìmà. wúwa máa àbúgbà tó ṣe yìí àdàmà wúwa bíhì àpò àwa ní pè ní ìmà òun náà ni kíyàn kàkà. àlàáfáà wúwa bìí gẹ́gẹ́ bí ìkẹ́lẹ̀ ṣe kí ni gẹ́gẹ́ bó ṣe ìkẹ́lẹ̀ àpẹẹrẹ rẹ̀ òun náà ti ṣe ẹ̀rí àṣọlá yìí àwọn ọ̀dọ̀ bá dáwọ́ tọ́wọ́ ní aṣọ tó ń kọlù kí ni aṣọ yìí kó wá ní aṣọ yìí tuntun bá dáwọ́ kódà ibi tó funfun dé kò sí àmì ìdọ̀tí kankan lára rẹ̀ political terminology. tọ́wọ́ máa gbé ìtumọ̀ ẹni tí bàbá yìí sọ yìí mọ́kànlá záàdì àléèrà àbàbòlá sí abala gbogbo dáńpẹ̀ ní ìran àmàláyé á rí pé ká tó lè gbà pé lágbájá yìí ó ní ìmọ̀lọ́tọ̀ tàbí ó ní àbí olùmọ̀ni ó gbọ́dọ̀ máa ń dáńfì ó gbọ́dọ̀ máa ń dáńfì ìtọ́kọ rẹ̀ ní mímọ̀ àmọ̀dájú àwọn akọ̀lẹ́ ilé àfẹnifọ́mọ kùránì lámàdájú láńpẹ̀lú nínú à àfẹnifọ́mọ àdìsí àtọ́kùwà Muhammad sọ́dọ̀ àtàndà lámàdájú láńpẹ̀lú lùmà àfẹnifọ́mọ àtọ́kùwà Muhammad sọ́dọ̀ wàhùn àtàndà lámàdájú láńpẹ̀lú lùmà lẹ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn akọ̀lẹ́ ìmọ̀ ayé ajá fi ń pé ẹni tí ò bá mọ nǹkan bí nǹkan náà ṣe ní ti pàápàá àní pé ní pé mo rò pé tàbí ṣùgbọ́n ó yẹ kó jẹ́ yí pé kò sínú náà gbọ́dọ̀ máa fi ròyìn ẹni a bá pè ní olùmọ̀ náà yìí ẹ̀yẹ o. bàbá tó ìmà àgbàlẹ̀ ìta fẹ́ tí o fún wa lónìí òun náà ní ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tọ́ba ní ìmọ̀ ó kú sọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ òun náà ní pọ́lìtò láì ojúlówó ọ̀rọ̀ ẹ̀yẹ ìmà ìgbìkejì òun náà ní pọ́lìtò kìfáyà èyí tó já sí wípé ìmọ̀ náà tòun náà àmọ́ tá a bá ti rí àwọn èèyàn kan nínú wa tó dọ́mọ nìyàn táwọn bá ti mọ̀ ọ́ tí wọ́n sì mọ̀ dáadáa bó ṣe kí wọ́n mọ̀ àwa tó kù tá a bá mọ̀ á kì í ṣe ẹlẹ́jẹ̀ lọ́dọ̀ وهو ما تعين وجوده على شك من توحيد الله سبحانه وتعالى ومعرفة أوامره وردوده في العبادات والمعاملات التي يحتاجون إليها ونسان سليمة èyí tó ojúlówó ọ̀rọ̀ ẹ̀yà òun náà ni ìtọ́jú ojúlówó ọ̀rọ̀ yàmà lórí gbogbo ẹ̀yìn kọ̀ọ̀kan ọba àti gbogbo tó yá sí wípé báàbá nímà yìí ìyẹn dára ọ̀rọ̀ ìmọ̀ lórí èyí tó lórí wa tó yá sí wípé ni a lè lọ wájú ọlọ́wà dáhùn àbọ̀dọ̀ láti yá àkọ́kọ́ ní ọmọ òun ní kálọ̀ nímà nípa wípé ọba adẹ́ta ẹ̀yọ̀ kan. ẹ̀wá ní ìmọ̀ nípa ọba adẹ́ta ẹ̀yọ̀ kan yìí ọ̀rọ̀ mẹ́ta òun ló kù ọba lọ́ba pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tí máa ṣe ọ̀rẹ́ rẹ̀ ń lóye ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ọba lọ́ba ọba ní àwọn èyí tó ń jẹ́ àti àwọn ìròyìn rẹ̀ tó tò yára rẹ̀ ìmọ̀ ilé yìí náà ọ̀rẹ́ yẹn ní lórí ẹ̀dì wa. náà ni lọ́ọ̀ba lọ́ba àṣọ ọba lọ́ba tó já sallallahu alaihi wa sallam àdẹ́sì ní tọ́lá mọ̀lẹ́kìlì fàáríkọ̀tù aláàkó ní mùsùlùmí àdẹ́sì ní wáyé màmá yìí táàkù òfin wà ní ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ló ń jẹ́ lórí gbogbo ẹni tá a bá pẹ̀lú mùsùlùmí tó fẹ́ ṣẹ̀ṣì islam tó sì fẹ́ fọ́lọ̀ ọ̀tà pẹ̀lẹ́sì àwọn ìfẹ́ nínú ọ̀mọ̀ yìí òun náà ni èyí tó jọ́rọ̀ ẹ̀ léwa lójú bàtà àgúwe fún wa yìí màrúfàtì ni àwa àlè yìí wọ́n màrúfàtì àwa òun náà ní pé agbọ́dọ̀ mọ̀ kí lọ́lọ́run bá fẹ́ fún wa fẹ́ fún ẹja àti láyé kí ló pè kí fún wa. àwa lọ nípa wọ́n kí láti ẹ̀ ọ̀rọ̀ ayé ọlọ́run àṣẹ ọlọ́run alọ́run kàtó kírun alọ́run báwo náà ṣe kírun. ọlọ́run bá ṣáàtù àlọ́ ọ̀tà àlá ó fẹ́ rẹ̀ ní báwo ṣe gbà rẹ̀. ọlọ́run fẹ́ bó bá owó wa báwo ṣe yẹ gbogbo àwọn àṣẹ ọ̀pá pa wá ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ní fún wa láti lọ mọ̀ báwo láti máa jẹ̀ láti nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀dùn ọ̀kan wa ni. wọ́n ti fún mi yìí àwọn alọ́mọ kí làwọn àmọ́ olóògùn kí lọ́lọ́wọ́ fẹ́ jẹ́ adébẹ̀rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wo lọ́wọ́ fẹ́ jẹ́ asúnmọ́.

wọ́n màmàlá a máa níbi ìmá bára ẹni lò ìmá ta ìmá ra kí lọ́wọ́ fẹ́ jẹ́ ara a máa rí kí lọ́wọ́ jẹ́ ata a máa rí kí ni ò fẹ́ jẹ́ ìdí òun ọlọ́run kí ni ò fẹ́ jẹ́ máa ta gbogbo eléyìí a máa mọ̀ nípa kí ni nípa ìtúntọ́rọ̀ ẹ̀yẹ̀ níwá tọ́lọ̀ ṣe kí

gbogbo ẹni tí ò bá kéwú kéwú báyìí kò ní lẹ́sìn wájú ọlọ́ọ̀bá àgbà ṣùgbọ́n àwọn ọ̀dà ẹ̀rọ ṣe ọlọ́ọ̀bá ìmàkejì òun náà ti bá lò ní báyà. àwọn àtúbà ní wàhùwà kúndùn ẹ̀dínlẹ̀ láàyè bákìlà àlẹ́kùn fi kìwáàlì dúnìyà. ìmọ̀tá sọ yìí wọ́n ní àlè rọrọ̀ kúrò ń bẹ̀ kò rọrùn kí ni ọ̀rọ̀ rọ̀ kúrò sí àwọn ìmọ̀ yìí nígbà tí yàn bá fẹ́ níṣẹ̀mí èyí tó ní ìbámu pẹ̀lú tẹ̀mí ìrọ̀rùn àti ìṣẹ̀mí àpọ́nlé àti ìṣẹ̀mí yìí nínú ìṣẹ̀mí tí tó kù dáàmà kàtẹ́sì ìbátan ló máa rẹ̀ ògùn láàmù tàbá ṣáìsàn bàbá ṣáìsàn àwọn tàbí ọ̀tọ́ ló wọ́n mo láàmù àtàrí lọ bàbá ti láwọn tí wọ́n ní rúùmù báyìí àwọn tó kù dáàmà jẹ̀mọ́ àrẹ́gbẹ́lẹ́wájú ọlọ́run torí nípa ọba lọ́lọ́ ọba nìkan láàmà gbìn ìmọ̀ nípa bá ṣe fi ọlọ́ ọba nìkan láàmà dúkó táà bá ráwọ̀ èèyàn mójútélé iná ìṣẹ́lẹ̀ wo oníṣẹ́ bí ìjọba kò ní rọrùn ètò ayé torí kí ayé tá a wà yìí á máa ṣe á máa lọ á máa bọ̀ ìmọ̀ lọ́wọ́ ìmọ̀ wa yóò kọ́ sí bàbá wa táà bòbò táà lè ṣe àbí táà àwọn àtúbà wa ní nínú mà èyí tí òfin ṣe ọ̀nà rẹ̀ táwọn kan bá ti gbé àwọn tó kú àlẹ́sẹ̀ owó ìdí ìgbà ìmọ̀sí o tá a bá lówó báwo láti tọ́jú o bá a bá lọ́lá báwo láti máa ṣètò bákan náà wà òsúlù ìsọ̀nà àì àti wípé gbogbo ọmọ tó bá ní ṣe pẹ̀lú ìta bá fẹ́ lò báwo láà ṣe ṣe fáànù báwo láà ṣe ṣe máìkì báwo láà ṣe ṣe ilé kíkọ́ báwo láà ṣe kọ́ aṣọ báwo láà ṣe náà gbogbo àwọn ọmọ yìí nínú ọjọ́ ọmọ wa ìmọ̀ lòun náà táwọn kan bá ti mọ̀ ọ́ tán bá ti ń ṣe àwọn tó kù dáàṣe àfi ṣe kí ìjọba àfi ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ tọ́mọ́ sọ pé olùmọ̀ olùmọ̀ ní lágbájá á yìí pé ìmọ̀ tólùmọ̀ kò pín sí ọ̀rọ̀ abálẹ̀ ìpìlìkà gbogbo ẹnikẹ́ni tó bá máa sọ́ra á máa gbogbo ẹnikẹ́ni tó bá máa ibi kàmọ́ra wa tí ó sì ṣe báyìí tá a máa rí lò òun náà máa pè é á máa pè lólùmọ̀ wa lólùmọ̀ àmọ́ ti tá a tó ṣe òun ló yàtọ̀ ẹ wá gbogbo àwọn gbogbo wọn náà lọ́lọ́wọ́ bá fi ṣàkóso orí ayétáyé tó dáyé torí àfa tó bá sọ pé wọ́n ní ló pa bí wọ́n bá ti fa àwọn àgbẹ̀ tó tó jẹ tí ó mọ̀ jẹ àwọn ní òpin oúnjẹ tí ó mọ̀ jẹ táwọn àgbẹ̀ bá tún bí oúnjẹ tán àwọn ìwọ́n lọ́ra lọ́dọ̀ àwọn àgbẹ̀ wọ́n tó wá sí ọjà sábà dá àfa àdá síra nìkan tó ń kà tí ò kẹ́ni tí ó máa gbé oúnjẹ tí ò kẹ́ni tí ó máa lóúnjẹ ẹ̀ ló ti dá sí pé ọlọ́run ti wá kọ́ra wa nìṣẹ̀lẹ̀ wá ṣe ní ìtumọ̀ láyé ìbàdàn náà yìí ṣe àárẹ̀ ń ṣe ọlọ́run bá wa àwùsọ fún kí wọ́n ní ìmọ̀ tá à ń ni àwọn ìran ìròyìn tó ń bẹ lára ń táàfì mọ̀ yìí pé oníkálukú wa àti kájọ́ nímọ̀ kábàjá láì mọ̀ ká torí pé àìmọ̀kan ò dáa o àìmọ̀kan ìmọ̀ ń dá wàhálà lẹ̀ àìmọ̀kan ìmọ̀ ń bà kájẹ́ ni àìmọ̀kan ìmọ̀ ń fọ̀yọ̀ sẹ́yìn ni àìmọ̀ká ìmọ̀ ṣàkọrú ni àìmọ̀ká ìmọ̀ sọ̀rọ̀ sínú òkùnkùn ni àìmọ̀ká ìmọ̀ gbéyàwó ní ìfòrọ̀ nìyẹn yóò sì gbéyàwó ẹranko sábà wọ́n máa yẹn àtàwọn ẹranko á rí i pé ìṣẹ̀lẹ̀ kan náà lájọ́ lò wọ́n ní ilé tí wọ́n sùn àwọn àti ilé tí wọ́n táwọn náà sùn wọ́n bímọ àwọn náà bímọ wọ́n wọṣọ àwọn náà wọṣọ kódà wọ́n yan pandapanda ní ìmọ̀ lọ ní ìmọ̀ bọ̀ àwọn náà yan pandapanda ní ìmọ̀ lọ ní ìmọ̀ bọ̀.

kí wọ́n lọ́wọ́ bá ti pọ́ wálé wà á ń lámà á dáná àtúmọ̀ àkúnlá ha ọlọ́ni gbá fi dá tá a fi pọ́ mọ́ nìyẹn lé lórí gbogbo àwọn ẹ̀dá tó kù òun náà ní pé á fi ìmọ̀ máa dáná èyí náà tí wọ́n gba àwọn ẹ̀dá tó kù náà lọ dáadáa. ìwádìí mọ̀ yìí nígbà àwọn ìròyìn tí ń bẹ fún àti ìdí wàhálì bí ọba ti ní májàmbá òfin ní ọ̀nà náà ẹni bá ní mọ̀ ní sọnù gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣerú àwọn ẹ̀dá lónìí torí pé ìmọ̀ tó yẹ kí wọ́n mà kò sí lára wọn ni wọ́n ṣe ń ṣerú àwọn ẹ̀dá ẹgbẹ́ wọn ẹlòmíì ti gbé ìjọlọ ọba rẹ̀ ó ti gbé kúrò lókè sánmà ó ti gbé wá sórí ẹ̀gbọ́n ọmọ ìyàwó tó ń jẹ ẹgbẹ́ ọjọ́ fún àwọn olùkọ́ mi nínú ìròyìn tó fẹ́ fún mọ̀ wọ́n wù wá sẹ̀rí ìkàtúlẹ̀ àmìyá sẹ́rí àwọn àdẹ́bí ọlọ́run nígbà tí wọ́n mú ó fẹ́nu wọn tó nílé ó fẹ́nu wọn tó níyàwó amúkọ̀ọ́kú àwọn nǹkan wọ̀nyí wọn fílẹ̀ fún wa ìyí tí wọ́n fílẹ̀ fún wa òun náà ní máa Muhammadu ló fi ní alùpùdàmáhù wọ́n lọ́pọ̀ àdìyà anábì ní ẹ̀rí àwọn olùmọ̀ àwọn ni wọ́n tó fún àwọn àdẹ́bí ọlọ́run kí ló tó fún náà àdẹ́bí wọn ò dógún lé wọn wọn ò dógún ọmọ wọn wọn ò sì dógún owó wọn. àwọn ìfẹ́ ní wà á dùn ún asọ̀bátòhò ẹ wá rí ìmọ̀tá ń sọ yìí àwọn tí máa jogún wọn lọ́dọ̀ àwọn àlẹ́bí ọlọ́run àwọn náà ni àwọn tó nífẹ̀ẹ́ mọ̀ tí wọ́n ń wá mọ̀ àwọn náà ni wọ́n jogún mọ̀ lọ́dọ̀ àwọn àlẹ́bí ọlọ́run láti ọ̀gá lọ́wọ́ sáà lóbi dá sí gbogbo àfa agbẹnusọ ni o.

pálí lára rẹ̀ èyí tí wọ́n mú àdẹ́dùwà Muhammad sọ́nà àtọ́nà olùdájẹ́kìrì olùdájẹ́kìrì lára rẹ̀. ìbádà náà yìí sàánà àwọn àlùfáà ní nínú ròyìn tó tún bẹ fún àyà àtòrò bọ́mọ nìyá bá tó lọ sókè tó ẹ̀rí tó ń tí ó ebe ríṣẹ̀ lè ṣe ìjẹ̀lẹ̀ rẹ̀ sí nítumà òun náà ní ìmọ̀ tó lóhùn tó dáwọ̀ ọ̀gá bẹ ni nínú àdámà òun náà ní tá a bá ti di káwọ́ ṣọṣọ́ ká jẹun kan àwọn obìnrin tí látara pé kó lù máa dámọ̀ fún lọ. ẹ̀mí tẹ wá rí yìí igbó fi ń tó fi ń ṣàǹfààní òun náà ní ìmọ̀ tó lò tọ́lọ̀ ọba fún un. kí ni ìmọ̀ náà ìmọ̀ ọba tó dà lọ́wọ́ fi ní kọ́lé àwọn ọlọ́wọ́ bá ní ti jèrè ẹni tó fún ẹ̀mí òun náà lè mọ̀ nípa ọlọ́run. wàkọ̀lẹ̀kọ́ bàbá ó dáadáa bákan náà ó mà ti ṣòfò orí ibú mà ti bà fìtínà mà ti bà ìyẹ̀pẹ̀ mà ti bà ẹni tí ò fún ẹ̀mí rẹ̀ ní ìmọ̀ tí ó fi yè tó fi ọ̀rọ̀ yẹn lọ́wọ́ lórí rẹ̀. ìbádọ̀ bẹ́ẹ̀ ni sàárẹ̀ àwọn àlùfáà ní wà lóòrò ìfàsọ́ yẹn ní orí àwọn ìmọ̀ni. Ṣẹlẹ̀ni tí ò bá ní ìmọ̀ ìríra kò ní wọ́n nílá. Ṣẹlẹ̀ni wo ló rẹ̀ nìsín? Ìmọ̀ kan ló kò ní ìríra rẹ̀ tó fi wọ́n tí ò lẹ́kọ̀ọ́ wò. Ìbádẹ́ta ìṣàárà ẹni tó wá rí ìkankan tí ò dáa tó wá gbójú kúrò ń bẹ̀ ìmọ̀ká ló ṣe kí ni ló darí ìgbójú rẹ̀ kúrò ń bẹ̀ òun lọ sí ti nǹkan ní ìpínlẹ̀ kówó ó wá ń tẹ lónìí ọ̀pọ̀lọpọ̀ nímọ̀ ìríra ọ̀pọ̀lọpọ̀ ń bẹ láyé àmójútó tàbí wé ẹni tó lò lóṣì ayé aláì màkà ẹni tí ń ṣọlọ́ tí ẹ̀ṣẹ̀ ò jẹ́ kẹta lóko rẹ̀ náà ẹni tí ìyapa àṣẹ ọlọ́run ọlọ́run ju nǹkan ní ìlọ. ìbádàgbà ìsàwádà àwọn àdúgbò ní wàlúùyá olùkóòlù ẹ̀rí àbàtà tí ń bẹ nílà akáyè èèyàn tí láàkẹ́ èèyàn fi ń ṣẹ́kúṣẹ́ kó ṣiṣẹ́ ẹ̀rí ẹ̀dùn ní pòfẹ́sọ̀ ni ọ̀jọ̀gbọ́n ni dókítọ̀ ni nínú ètò ẹ̀kọ́ amúnaka yorùbá ẹni tó ń gba professorship nínú mathematics tọ́ba yóò kọ́ ma nílé ìwé yóò mú wá tàbí mọ́ wá ó kàn tàbí wó kàn tàbí wó kàn ẹ̀yin ọmọ kí ló dé àwọn olùmọ̀jì mẹ́ta. tó ti dá sí pé ìmọ̀nù torí náà ń pè ní mọ̀ ní kí yẹn túmọ̀ ìgbà ṣe kí bó ṣe rí ní ti bá a ẹni tó wá ń dọ̀mọ̀ yìí tó bá yá sí inú ọ̀rọ̀ ẹ̀sìn tó bá bè lọ́wọ́ èyí pé ó kàn ó dábúró ó kàn mí ó tún dábúró ó kàn mí ó tún dábúró tàbákò ọkọ̀ ọ̀kan tó dábúró yìí tàbákò ọkọ̀ mọ̀ kí ni yóò wá ní ó ti ha rí wípé làákà yẹn ṣubú torí kò sí bàbá ẹ̀ ìbáda náà ìta ala àwọn i òun náà ni òṣùwọ̀n kan èyí tó dábí wípé tùgáàlù àkùwáàlù wọ́n ni àmáàlù wọ́n ni àwáàlù òun náà ni òṣùwọ̀n kan tó dábí a fi bí ẹ bá sọ̀rọ̀ dáadáa tá bá ti wọn á lọ́rọ̀ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa a bá ti ṣe dáadáa kan tá bá ti fi wọn á ti tó ṣe dáadáa rẹ̀ bákan náà wọ́n àwọn àwọn ẹ̀jẹ̀ sí tó bá wá a bá ti wọn á mà bí sí ìmọ̀ ọmọ a fún wa sọ̀rọ̀ ṣe àwọn àwọn òdúró rẹ̀ ẹni tí màmá ń bẹ lára rẹ̀ yóò mọ̀ tó ọmọ tí wọ́n bá sọ̀rọ̀ ní tó ń sọ̀rọ̀ ó ń bọ̀ àmọ́ ẹni tí ò bá sí mọ̀ lára rẹ̀ yóò máa sọ ẹni tí màmá tún bẹ lára yóò sọ pé ọmọ tí wọ́n bá sọ̀rọ̀ ó ń bọ̀ àmọ́ ó kàn ń bọ̀ ní àkókò nílò torí pé ṣe bí rẹ̀ ti dá àtà pé kò lẹ́yìn kò nílò àwọn àfáà ní nínú àwọn tí ń bẹ fún mọ̀ wọ́n ní bá pẹ̀lẹ́ wàhùwà lùhákì alìmọ̀fàlùfò bẹ́ẹ̀nà lùhákì wàlẹ̀kì wọ́n ní ìmọ̀ yìí òun ní máa ṣe yàtọ̀ láàrin kí ni ìwújú kí sì ni àmọ̀dájú bákan náà wà rúṣìlì wà lùfẹ́ṣì ìmọ̀ ni ó ṣe á mọ̀ ọ̀nà mọ̀rẹ́ ọ̀nà ànúrẹ́ ìbádọ̀lá ìjà ààrẹ wọ́n ní ìmọ̀lá fi ń sun lọ́hùn ìmọ̀lá fi ń jẹ́rúbọ́ lọ́hùn ìmọ̀lá máa nílà nínú máa fi nǹkan àti lẹ́yìn láyé lẹ́yìn ọ̀rọ̀ wà láàbọ̀ láàrọ̀ wò láàrọ̀. èèyàn ń ṣe ọ̀rọ̀ wa wa àfa wa gbọ́dọ̀ rọ́jà àlẹ́ àfẹ́lì àlẹ́ ìgbà àtọ̀gá wọ́n yẹ̀rọ wá nípa ṣiṣẹ́ láyé ìfọ̀kọ́ ṣe dáa lórí ọlọ́pàá subhanahu wa ta'ala nígbà tó wá fẹ́ sọ ipò tí màá ń bẹ̀ lọ́dọ̀ rẹ̀ nínú kí láti sọ̀rọ̀ ìfọ́nà ìwà àfọ́nà ọlọ́run tó ìmọ̀ ipò ipò ń bẹ fún wa ipò ń bá ní ìmọ̀ ipò ọlọ́run bá tún pẹ̀lú awa àwọn àwọn orípe níbo lọ́lọ́run bá àlejò ọlá ló fi ìlà nínú náà kí ló ti fà á tí ọlọ́run bá wá tó tún pẹ̀lú àtẹ́lùmà nínú àlùkò náà wọ́n ní wá ní gbogbo olùmọ̀ ń ìmọ̀ bó ọlọ́run bá sì bẹ̀rù àtẹ́dùmọ̀ nígbà tí gbogbo ẹni tó ní sí màá náà ṣàǹfààní tàbí ìmọ̀ tó wá ìmọ̀ṣẹ̀ ìtọ́nù ìmọ̀ṣẹ̀ ìtọ́nù làwọn èèyàn wà irú ṣoṣo wà lẹ́nu gbogbo ìmọ̀ṣẹ̀ ìtọ́nù irú ṣe máa ṣe dábàwọn ìmọ̀ṣẹ̀ ìtọ́nù irú ṣe máa ìmọ̀ṣẹ̀ ìtọ́nù lọ. irúfà wo ìmọ̀ tó já sí pé yóò ní tí ó fi kó àwọn èèyàn lẹ́rú tí wọ́n wá ní jẹ́rú fọ́mọ tó dá wọn mọ́ yàtọ̀ sí tàbí tẹ̀mọ́ ìwọ́ tó kú wọn sábẹ́ ìmọ̀ṣẹ̀ ìtọ́nù. kí wọ́n ní ìmọ̀ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí òun náà ní ìmọ̀ kan tá à ń pè ní àlè ìlìmọ̀ náà fi ìmọ̀ tó wọ́n ní màá yọlọ́wọ́ bá ti gbóná lọ́wọ́ àlìkẹ̀rẹ́ ṣúlọ́tò ṣúlá ayà ẹlẹ́ẹ̀kẹ̀sán ọlọ́ọ̀bá ni àwọn orílẹ̀ ìgbìnà ṣẹ́gbọ́n lọ́wọ́dí hàbí àtàwí aládìílẹ̀ yàdàmú wálẹ́dìílẹ̀ láyàdàmú ọlọ́ọ̀bá ní ìjẹ́ ẹgbẹ̀rún àwọn bí tó fi ń ṣàǹfààní fáwọn èèyàn. wọ́n ní màtíyà ní tó ṣàǹfààní òun náà ni ìmàtíyà ń lò tí a fi ń kó àwọn èèyàn kúrò lọ́dọ̀ ṣàìtọ́ làǹdẹ́kùnlá àlẹ́ ìtọ́sọ́dọ̀ tá a ti jẹ náà ilé ìgbìmọ̀ tó ń ná lọ́sọ̀dọ̀ ṣàìgbọ́ wọn ní kò ṣàfùwà ní kódà kẹ́tí náà sọ́tọ́ lágbára lẹ́sìn rí apá kan onígbàgbọ́ lọ ṣe wáàdí ní ìlú kan ìlú wo ni ìlú ṣáfi oníwàdí ni ó tó wà nípa sí nígbà tó wà ní wáàdí ìyá kan bá jáde sóòrò ó bá ti yá àjẹlò oníwà fọlọ́ọ̀jì nígbà tó ń délé báyìí àjẹ́lú wọn yìí òun náà ti jàmbá olùkọ́ àlọ́ lókùsù ní olú pàtàkì lókùsù ní olú wọn bá bẹ̀rẹ̀ sí pọ̀ fún àríkè àríkè kíríkàkíríkà kíríkà bá rẹ̀ sí pọ̀ fún. ó ní torí pé nàìjíríà tá a wà yìí ìgbára lọ́wọ́ ọba àláàdì kan kò rọrùn àti kí ọjọ́ kí ni bí ọba sọ pé yá àláwù kí ọwá yá àyáfẹ́ ó tún ní kó dà yá àyáfẹ́ nìkan kan ó tún wá yá àyáhọ àti àyáhùn kúrú

tó wá ní ẹgbẹ́ pẹ̀lú Yorùbá ẹlọ́wà ojú màálù ẹni ṣòfò owó tó sọ fún ayé pé tó bá fẹ́ lówó ó kẹ́ tó bá ti wá ní owó

sáàtúgbọ̀dọ̀ mẹ́ ọlọ́wọ́ bá tó dánù kùnrin kẹrí ọ̀nà ni iná máa ń yọ́pṣọ́ lọ àwọn òun àwọn ẹrú òun àwọn tó ń bọ́ lọ́rùn ọ̀la ìmọ̀ tí wọ́n ní tí wọ́n ń kú àwọn èèyàn ní tó ló já sí pé ẹ máa wo ẹni tá a bá bó bá ṣe ní ìpàdé ọ̀rọ̀ ọ̀la mi tó bá ní ẹgbẹ́ ọ̀tọ̀ sí òun náà lè mú tó bá ní ẹgbẹ́ ṣe ṣìlá òun náà lè ṣe tó bá ní ẹgbẹ́ pàtẹ́tẹ́ òun náà lè ṣe díẹ̀ tó bá ní ẹgbẹ́ gbàgbà ẹ̀ ní pàtẹ́ tó bá ní súnà ní ẹ máa tẹ̀lé súnà náà náà máa rú lọ tí ó máa ṣe kí ni tí ó máa ṣe gbogbo tó bá ti ní ẹ máa ṣe ẹ kọ̀ọ̀kan sọ fún wa yí pé àfá àtàwọn wọ́n wà ní wá àti wá ní ẹ̀tẹ̀lé o ẹ má tẹ̀lé wa wa àwọn àfá àtàwọn ní máa sọ fẹ́ máa rẹ̀ ah, àwọn àtàmọ̀lónà náà sà bèdè bíbí wà tá ń sọ̀rọ̀ náà àkùzákù wà á tó jẹ́sì lónà ìdáwà

gbogbo àwọn ọmọ yìí kò ní gbéyàn kúrò ní ipò ẹni kò ní gbéyàn kúrò ní ipò dáadáa kó sọ ẹni kúrò ìbádọ̀ ní àti sàádà èyàn sí ọlọ́run bá wa àwọn afọwọ́ adé báwo láti wá dá mà ìmọ̀ tó dá mà ìmọ̀ tó ṣàǹfààní mà òun náà ni ìmọ̀ tí yàn ná ìmọ̀ tá ná ìmọ̀ tá ń lò tó já sí kékeré tí wọ́n mọ̀ràn náà ìmọ̀ náà sọ ìta lọ́mú òun náà ní Al-Qur'an òun náà ní súnà lẹ́tùwà Muhammad òun náà ní ìṣe tí àwọn sàátẹ́ lẹ́tùwà Muhammad gbogbo ìmọ̀ tí ẹ bá ti mú níbi mẹ́fẹ̀ẹ́ tata dárúkọ ìmọ̀ dáadáa ni ìkọ́nà àwọn àlùfáà wa Imam Shafi alayhi rahmatullah ó ní kúlù òlú mi síwà àkúrà áàlì mọ̀tìkúlẹ̀ tó ó ní ẹ̀rí gbogbo ìmọ̀ tí ẹ bá tẹ́ ẹ̀ bá ti bá ọlọ́run sọ lálùkùrá ní ìgbẹ̀ ọlọ́run sọ báyìí lálùkùrá tẹ́ ẹ̀ bá ti bá bẹ̀ ẹ̀ dàmọ́ náà ìfàsùkùrá yìí ìgbàdà àdìsà àbí ìbẹ̀sí ẹ̀ fẹ́ lò tẹ́ ẹ̀ bá bẹ̀ yìí pé ànábì sọ pé ọlọ́run sọ pé ànábì sọ pé tẹ́ ẹ̀ bá bẹ̀ wọ́n ní ẹ̀ dàmọ́ kò ṣe wà. wàhálà ìdíje àti ìdíje ìmọ̀tẹ́ ẹ̀ka ìmọ̀tíyàn fẹ́ lò ẹ̀wà bá àgbóyé àwọn sọ̀háábà ẹ̀bá bẹ̀ àgbóyé àwọn tábìín ẹ̀bá bẹ̀ àgbóyé àwọn tábì ẹ̀bá bẹ̀ wọ́n ní mọ̀tò nípa owó ń ẹ̀bá ló mọ́tẹ̀lì yóò mọ̀ wò ní tó ní gbogbo ṣẹ́ dáadáa kan tá a bá fẹ́ jù wípé ta ṣe ló ẹ̀sìn ẹ̀ lásìwájú ṣẹ́ dáadáa àlẹ́sì ilé adarí olómi sọ̀rọ̀ bá wà lọ́sẹ̀lẹ̀ àlẹ́sì lẹ́gbẹ̀ẹ́ tó ń pè fún sọ̀rọ̀ bá wà lọ́sẹ̀lẹ̀ kódà lẹ́bí ilé ẹni tí ń kéwì fún sọ̀rọ̀ bá wà lọ́sẹ̀lẹ̀ ẹ wá dárúkọ ẹni tí ń wo ṣé pàtàkì wà Muhammad ẹ rí rí wa ẹ rí rí wá lọ́sẹ̀ fún màá wá kíjọ fún yín ìfẹ́ táwọn tẹ̀ ànábì ìdírísì olóògbé ẹ̀fẹ̀ ẹ àwọn amọ̀mọ ẹ máa kó àtàmà àtàmà àwọn àlùfáà nílé ìwòsàn náà. Àbọ̀ wá ní ìgbà pẹ̀lúmọ̀ àdìílìmù máa kọ́ àdìílìmù máa dáná fi ìkọ́ aláàdásà náà ìgbà pẹ̀lúmọ̀ pẹ̀lúmọ̀. Wọ́n náà kí ẹ̀sọ̀ fún àìsí ìmọ̀ tó fẹ́ lórí. Máa kà ní fi ìkọ́ aláàdásà. Ah, àlùkò láti ti wèrè. àlẹ́kùn Muhammad júwe rẹ̀ o àwọn sọ̀hábà júwe rẹ̀ o wọ́n ní táà pẹ̀lú mọ́ àbájá àmà sí wà gbogbo ọmọ tí yàrá fẹ́ wá fún wa tí ò bá ní láti kùrá rẹ̀ mú wa súnà mú wa àgbóyà àwọn sọ̀hábà mú wa ọ̀rọ̀ ṣẹ̀dọ́ ló gbọ́ wọn jọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ لماذا لا يسوق إلى الله توبة نصوحا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه بإحسانه إلا يوم الدين مع بعض

òun ló mọ̀ nǹkan lè tó bẹ ní ọmọ tí o tó lè yé lọ́wọ́ àti ìjọba ó ṣe gbà á lọ́wọ́ àwọn ọmọ àkẹ́lẹ́ ọlọ́run àwọn ìdájí rẹ̀ ṣe tọ́ ọ̀rọ̀ yìí wà fáwọn ọkọ̀ kó lè ṣe ilé àlejò ọlọ́run ẹ̀rí gbogbo ìtẹ̀tẹ̀ bá tẹ̀wọ́n nínú mẹ́lẹ́ ọlọ́run bá aláàfọ̀ àrùn wọ́n ní ó tẹ̀ gẹ́gẹ́ bí omi òkun ní ẹ̀rí òkun bómi rẹ̀ ṣe pọ̀ mọ́ kódà tó bá jìyàn sínú ẹ̀ gbogbo ayé ń lè múlò àmọ́ gbogbo ọ̀tá ọmọnìyàn láyé nínú mọ́ ọlọ́run ó dàbí ká ti ọwọ́ omi òkun nígbà táwa tọwọ́ ọmọ níta àwárí wọn a rí i pé ọ̀tọ̀màtíkíyà omi tó ṣe kí ni yóò kàn tó lọ́wọ́ wa ṣẹ̀rí kan tó tó kàn òun náà ní ìmọ̀ nínú mọ̀ ọlọ́run tọ́lọ̀ bá gbogbo ọmọ ènìyàn tá a fi ń pè wọ́n lórí mà èyí tó kù ní orí òkun ọlọ́run wá sí ọdún gbogbo rẹ̀ jẹ́ dókítà ìbẹ̀lá mi fún ìwọ́n tó jẹ́ jílẹ̀ ìbẹ̀ láti fún ọ ìka tó ń lára fún ọ ìwọ́n tó jẹ́ lọ́yà ìka tó ń lára fún ọ òun ló ṣe sí mẹ́lọ́ torípẹ̀ tó ní yìí á bèèrè lọ́wọ́ ìlànà ìkìyà ọ̀pá òun ló ṣe lóore tó bá lóore òṣòrí ayáta ìkìyà rà tó bá sì lọ́wọ́ sí ọ̀gá ó jìyà láyé ó jìyà ní àìkìyà náà àwọn àgbà وقد يكون العلم في نفسه نافعا wọ́n ní ìgbà ní ìmọ̀ ń bẹ ìmọ̀ fún ara rẹ̀ yóò láfíà yóò wá fàájú láàrín sọ̀rọ̀ ní ìwò láfíà ti dáfà bí àmá ẹni tó wá ní ìmọ̀ rẹ̀ ìmọ̀ náà wà ní ṣe láǹfààní káàdì nínú àwọn èèyàn lè mà àwọn ọmọ ọ̀rẹ́ jù wọ́n lọ́fà nígbà tí ẹni tó dájú wípé mùsùlùmí olùsílọ̀ tí ó mọ̀ ju fálákì lọ tó ń kà láàrùn kan láì súwá lọ́wọ́ ìlà súwá tó lẹ́yìn kò mọ̀ jù lọ sọ́kùnrin káwọn náà kò mọ̀ jù lọ gbogbo súnmọ́ tó wà lọ́wọ́ kò ju mẹ́wàá lọ kódà tẹ́gbá ni wọ́n máa gbà á kó máa tú kò tún nílé kò lè rí tí wọ́n kàlè láàrin kódà títà rẹ̀ kò tún dáná. ẹ wàá rí àfa tó lè kà tó lè tu tó máa àdúgbàyídà rẹ̀ tàbá bá àbẹ̀lẹ̀ tó wù tàbá wá ní.

kódà òun nìkan láàmà jọ́sìn fún wa ní jọ́sìn fún kan mí lẹ́yìn ọlọ́run tọ́ba ní sàlàyé ìjọsìn fún wa yóò ti gbogbo nígbà ìṣe tí mo náà bá máa rí lọ́sìn ìránṣẹ́ ní ìjọsìn bíi kápẹ́ra àní pápú kan mí lẹ́yìn ọlọ́run bíi kápúra àní fi nǹkan mí ìkúra lẹ́yìn ọlọ́run bíi kámúdé àní fi nǹkan mí ìmúdé lẹ́yìn ọlọ́run tọ́bájì lọ́wọ́ àbá tó mọ gbogbo ẹ̀ afẹ́ ìfi ọlọ́run àwọn wa wà ní ah, ọlọ́run náà bẹ̀rù àmọ́ ah, àmọ́ ayé bẹ̀rù ah, àfá ẹlọ́run náà bẹ̀rù ẹ̀sùn ayé bẹ̀rù kódà gan ìyẹn máa ń bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ̀wàá ni wọ́n bẹ̀rù ọlọ́run ní ẹ̀sẹ̀ àwọn ìyá bẹ̀rù àfóhùnmọ̀ wá látágbára tó ń fọ́lọ̀ ọba nìkan yóò mọ̀ tó bá àwọn ayé òun sì mọ́ kéwù ẹni tí ọ̀pọ̀ kéwù ó ní náà rí ẹni tó wá ọ̀pọ̀ kéwù kò sí òun sì ṣọ́ọ̀bù báwọn èèyàn ẹni tí ò máa kéwú ó yà sàwá kú ó bá lọ́wọ́ ọ̀la nìkan ẹni tí ò wá ma ẹni ẹni ẹni ẹni tó wá ma kéwú òun tún gbọ́ra láwọn ẹ̀yà àtàwọn ẹni lẹ́yìn ọlọ́run àwọn. táàdì máa ń lórí ìṣàǹfààní fún yìí ló dá sí ní tàbí ìwà Muhammad alẹ́ lè fẹ́ẹ́ ní tòlùwọ́ ọ̀hún yóò kí o wó kìkì. Àbẹ́bìyẹ tó sáré ṣàánú láyé láwá ìṣòro láti ẹ̀sìn. Ló fi jẹ́ sí ní àkọ́yé ẹ̀sìn ló kọ́kọ́ síwájú bí ẹ̀tọ́ ń wá mẹ́. Gbogbo àwọn tó ń wá mẹ́ yóò ní àkọ́yé ẹ̀sìn ò síwájú fún wa. Wọ́n lọ sí màmá ẹ̀dá, ó bẹ̀rẹ̀ wá bẹni yóò ní ẹ̀rọ tó ní ìmọ̀ sí ẹ̀bá ní tí ò bá dúró òwúrò. Ìmọ̀ ìgbàgbà alẹ́ mọ̀nà, wà máa pọ́ ìdá àgbàmù yóò fìtìnà kúrùkù bá àgbà àlẹ̀ kí lápá ní ọdún orí tó lò ẹni tí ó kọ̀ kéwú ó tàkọ́lọ̀ bá yóò sùn ìwọ́n tó máa mọ̀ kéwú ó wá gbà yí pé nǹkan mi ni ó ṣe lẹ́yìn ọlọ́run mọ̀ náà gbúrú lókàtí ọmọ ẹ̀dọ̀ bí ìgbà mi wọ́n ti náà àwọn ọmọ ọ̀dẹ́ bí òun lò fún ẹ̀ ọlọ́run àti àṣùwọ̀n ó júwe àwọn èèyàn tó ní mẹ́ tí ma wọn ò wúlò fún wọn láàrùn a kèrè pápánu àdìkòtán sọ́pù júmọ̀ ayà ẹlẹ́ẹ̀kàrún ọ̀nà ọba ní ọmúrúnrì ìlà ìrìnà ṣe ikọ́ ọ̀nà wọn bí mẹ́sàlú nínú ọba ọ̀rọ̀ ọ̀tà ọlọ́ ní ẹja ń fi lápẹ̀rẹ̀ àwọn ìlànà tí ma wọn ò fún wọn àwọn tó pé àwọn ipe òṣìṣẹ́ kan ń bọ̀ lóṣìṣẹ́ ìgbẹ̀yìn anáìwọ̀n Muhammad nígbà wọ́n ti la kọ́ sí ọlọ́ọ̀bẹ yọ ọ̀kan ni nígbà wọ́n ti la kọ́ sí wípé ẹ má mọ olú pẹ̀lú ọlọ́run nígbà wọ́n ti la kọ́ síbẹ̀ ipe gbogbo agbára ọlọ́run ló ní àwọn afún wọn àwọn tó wá nígbà wọ́n ti lẹ́yìn. Sọ̀rọ̀ lábúyá pinnu ha gbogbo nǹkan náà wọ́n kọ sínú bàwọ̀ lọ́ọ̀sì lópin. tí wọ́n mọ̀ tó sì dáwọn lọ́dún táwọn káwọn káwọn mọ̀ ẹ́ kò bá lò ó. àwọn bàbá ọ̀gbẹ́ nàìjíríà lónìí tó ti ṣẹ́ẹ̀lì ilẹ̀ yorùbá àbáta ń bẹ ó àwọn rẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ ó ti àwọn nígbàtà bàbá ikú rẹ̀ àwọn ọmọ àwọn tó gbaṣẹ́ ìbẹ̀rẹ̀ wọn kọ́ lè gbaṣẹ́ àwọn bàbá wọn jẹ́ ààyè tí bàbá àkàjókòó sí lánàá tó ń sọ gbogbo àdúgbò àti wa Muhammad ìpèkẹ́ ìgbàgbọ́ kùránì yìí o àti ìsìnkú kọ́ nílẹ̀ máa ó bá ní àdífi kò kọ́ léèwé jẹunjẹunjẹunjẹ òun ìwé tó dúró jù sílọ àdífi tẹ̀lé lè mọ̀ ní. wọ́n sì mọ̀ ọ́ kò yẹ kí wọ́n mọ̀ àmọ́ tá a bá ń sọ wí èyí tọ́lẹ́jà máa sọ yìí bí wọ́n sọ yìí yóò wá dàbí pé ẹ̀sìn àwọn èèyàn kan láti kí ni òun là ń ṣe. ọlọ́run àwọn ọ̀hún ti ló ń jẹ́ òṣèlú.

tó bá sọ pé yàmí àgbàrọ̀ òun bá ti fi ẹrù ìmọ̀ ẹrù tó já sí pé irin ni tàbí ẹrù tó já sí pé awọ yóò ti ṣe ohun pẹ̀ tó bá ṣe sẹ́yìn làkúnmí ṣé ẹ sí ẹrù tí àkúnmí bá gbé kò ní múlò fún yóò kàn máa káàkiri ni òun náà ni àfáà tó ń ka àlùkùrọ̀ áì àfáà tó ń ka àdìs àfáà àwọn ẹni ìṣíwájú tó kàn kà lásán tó rù àpẹẹrẹ tí ẹ̀ náà dàbí rà ní tó ń wọlé kù káàkiri tẹ́kù tó ń mú tó ṣe kí ni tó ń ṣe dáwà. gbogbo ẹni bá ti ní màlájí tí ò bá ti lò ó ìmọ̀ tó ní ó ṣe àǹfààní àmọ́ kò ṣe kí ni jama ó ṣe àǹfààní tó ní. ìbádẹ́gbẹ́ àìsàn ààlà ẹ̀yọ́ sí ọlọ́run bá wá ọlọ́run bá jù àwọn ìlẹ́jì kan fún àwọn ọmọ táwọn afá sọ à ń pè ní bunham bunu àbáàrù tàbí omiya abi sùn wọ́n ní àwọn méjèèjì yìí áyà kan bẹ nínú àdùkọ àyà sọ́tò àárọ̀ áyà one sí one sọ́dún àárọ̀ yìí ẹkùn tó rọ̀ bá sọ wúlò ọ̀nà àbáníyàwó múrí ńlá yìí ẹ̀sọ̀ ìgbọ́ ẹlọ́wọ́ sí wàtúrú aléhì nábà àjẹ́bí ìdà àgbà ìnáhù àyà sínà fàǹtálà kàdé ha fàtìbà àwọn ṣáìtọ́ wàkàánà nínà rùfáwì ولو شينا لرفعناه بها ولكن أخلد إلى الأرض وتبع أهواء آية àwọn olùgbà ní ọlọ́run torí ìkánú àwọn aláwọ̀ ìsọ̀kalẹ̀ ni abiyọ̀rọ̀ àwọn àtùkánù ìtàkálẹ̀ kọlọ̀kùn aláwọ̀ lórí rẹ̀ ní túmọ̀ àwọn tó ń bọ̀ ibi tá a fi gbéṣẹ́ rí ẹlọ́mọ ọ̀hún gbogbo ìmọ̀ táàbà máa ní táàbà máa tó ọlọ́dọ̀ lọ́wọ́ ẹjẹ́ àwọn àtọ́ ìmọ̀ tó láti ọmọ tó sọ́fà kò wá símọ̀ tí ẹ fẹ́ lò láyé gbogbo ìmọ̀ tí ẹ bá ti yọ ìbẹ̀rù ọlọ́run kò rẹ̀ kò ṣàǹfààní wọn àbí ọlọ́run àgbà sọ̀rọ̀ àwọn ẹ̀ka mẹ́rin kọ̀ọ̀kan